عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على عشرة المرسلين نبينا محمد صلى الله عليه وسلم هذا كفر الله قالوا وبارك وصحبه صلى الله عليه وسلم كتاب الزكاة كتاب الزكاة فأرى الزمان في يعقوب أتمكن القرآن ومن أخذ بك قلوب أراضي باب الدين kalau ini baru saja baru buka dari ini pak pada hari akhirnya aku ibu ini tak saja pada kamu pada kesuaraan orang tak kehilangan ada tidak ada tidak mohon yìí ó lè jẹ́ owó ó sì lè jẹ́ nǹkan mi ọ̀dà bí ẹ̀tọ́ obìnrin yóò èdè àwọn obìnrin wọn ní báwo bá fẹ́ ká nǹkan mi lọ́tọ̀ alásọ̀dà bí obìnrin ká fẹ́ fẹ́ obìnrin obìnrin wọ́n á wò obìnrin kan bẹ́ẹ̀ wọ́n á wò obìnrin kan bí ẹ̀. يجب ولا فقط من بارك العجل رضي الله عنه رضي عزيزنا رجل أطلع أنا صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم وقال الله عن محمد صلى الله عليه وسلم أنه تعتق صفيته وجعل عتقها àbáwọ̀ ayé àti aláwọ̀ ẹ̀ka kábọ̀ aláwọ̀ àtàkì pé wọ́n ní àdéhùn àmọ́ sọ̀rọ̀ àyẹ̀wò sẹ́lẹ̀ ó kọ́ òkun ẹrú ó kọ́ òkun lọ́rùn sọ̀fìyà wọ́n ní bí sọ̀fìyà bá sọ̀ yìí ẹrú ló jẹ́ fún àdéhùn àmọ́ sọ̀rọ̀ àyẹ̀wò sẹ́lẹ̀ àdébìkọ́ òkun ẹrú kò lọ́rùn rẹ̀ wọ́n jẹ́ àdéhùn àmọ́ sọ̀rọ̀ àlẹ́mi wa ti ìfọ́kù lọ́wọ́ ẹ̀rú tó ṣe fún sọ̀bíyàì tó ń làkúndé sọ̀rọ̀ bá wà ní ọ̀sánlá tó ti ṣe àdá àfihàn. Tábàkù àlẹ́ ìlọ́mù kọ́rí àti mọ́sílẹ̀ ìjọba àìlẹ́kùn wa. Ìwádìí bí àti sọ̀rọ̀ bá wà ní ọ̀sánlá ó fẹ́ owó ẹ̀sọ́ ìyáwó ó fẹ́ fẹ́ ya àyè òkú fẹ́ fẹ́ ẹ̀rú nínú ẹ̀rú ìlú ọ̀nà ìgbọ̀rọ̀ tá a kankan pé ẹ̀rú ni ọ́ abẹ́rẹ́ ọ́ náà àpọ̀nlé kan ṣùgbọ́n ní wá ń ṣe ní sọ́dá ìdí ẹ̀rú pé gba ọkùnrin ẹ̀rú òjò ọkùnrin nínú ẹ̀rú òlé olùẹ̀tọ́ bẹ́ẹ̀. وفي أن رضي الله تعالى عنها هنا صنع حديث جميل في النبي صلى الله عليه وسلم إن تؤتي بصداقه يوم تؤتي tó sọ pé sọ̀dà bí àgbọ̀ ìgbàgbé èyí ti dada lóbẹ̀ yìí ó jẹ́ owó abẹ́ǹkà tí èèyàn lè fi ojú rí àbí kó jẹ́ nǹkan tí èèyàn lè gbámú tó bá lè ṣe òun ní ìbẹ̀rẹ̀ náà òun ti sọ̀rọ̀ àti débẹ̀. a rí àwọn sàárì àdébọ̀ ọ̀sán sọ̀rọ̀ náà ọ̀sán sánlá tó yẹ kí ọkọ̀ bèbè rí ni tó sọ̀rọ̀ ẹgbẹ́ jẹ́ obìnrin òun jẹ́ nílé òun jẹ́ mùsùlùmí. arákùnrin wa wà lọ bá arákùnrin kó fẹ́fẹ́ ní ọ̀gbìn púpọ̀ ìlà ilé tí ọwọ́ gèdè yìí ilé tí ọwọ́ gèdè yìí kò sí òní tẹ́ ẹgbẹ́ ìlà àràrà èyí mùsùlùmí rà ó sì di mùsùlùmí ọ́ di mùsùlùmí lọ ní islam kọ́ ọ̀sán àwọn islam àmọ́ ìgbà tó dàbí àmọ́ islam kọ́ ọ̀sẹ̀ yìí òun ni mo ní sọ́dà kí jẹ́ ìyẹn bí sọ́dà kí kọ́ fún mi ìsìláàmù tó ọ̀gbà ló sọ́dà kí tó bá ti tó wù pẹ̀lú ọ̀nà tó wù yàn lè wù pé ní akóyé bíbí àpẹẹrẹ ìdílé bíbí à ó wá rí arábìnrin tó wù pé yá ọmọ yìí wọ̀ wù yà àbí olè fẹ́ ni olè bíbí àlẹ́ yìí àwọn àmọ́ ó tẹ̀sí lọ́la tó bá ti di láì fẹ́ sọ́nù ni o ṣé wọn àbáwọ̀ ìjọba táwọn èèyàn àbáwọ̀ á ti di ẹ̀sán bẹ́ẹ̀ o tó bá ti di ìrọ̀ nípa fún ọ tó bá ti di ìrọ̀ ọ̀la ọ̀dà súnà tó o kù sí gan pé o lè fi sọ̀dà àti ẹ̀ tó bá ń sọ pé sọ̀dà àti orí omi dẹ́ndẹ́ndẹ́ndẹ́ tó yóò lè kó jẹ owó àbí kó jẹ nǹkan tí ìyẹn lè fi lórí àbí kó jẹ nǹkan tí ìyẹn lè fi ọwọ́ bá والله تعالى على الصواب وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم حتى لا kọ́lù kàrà pé obìnrin máa ń béèrè fún tó wà ní ẹ̀rí ìta gbọ́ yìí àgbọ̀ pé àwọn béèrè fún ọlọ́run dára ní obìnrin lè béèrè fún obìnrin báyìí àwọn àti lọ́pẹ́ sáré fún lórí ìgbóná òun fẹ́ra tó bá lè tẹ̀lé àtọ́ ìfúnra ẹ̀mọ́ lè léyìn ó lọ pé tó bá ti tẹ́ lọ́nà yálà olóbìnrin ni àbí ọlọ́gbọ́dà ìgbọ́dà pé ẹ̀ léyìn àti tó tẹ̀ ọlọ́run àbúrò náà wọ́n ń fẹ́ kọ́ bá tó kọ lọ́rùn tó bá níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ alùpùpù tó bàjẹ́ pé àárín ìpè kan yẹn ó pè ní arábìnrin náà ọ̀rọ̀ ọlọ́run bá ara mi sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run bá mi sọ̀rọ̀ ẹni. Ó ti bẹ̀rẹ̀ ọ̀sán.